الحمد لله الذي بنعمته وفضله تتم الصالحات والخيرات وصلاة وسلاما على المبعوث رحمة للعالمين بشيرا ونذيرا ومتمما لمكارم الأخلاق وداعيا إلى الله وسراجا منيرا وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى كل من استنى بسنته إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته إخوة الكرام أقول فو الله الله سبحانه وتعالى ọba tó fi pé nínú kẹ àti nínú àánú ẹ òun náà ló fi parí oore lórí ẹnì kọ̀ọ̀kan wa nípa pàjùlọ oore sísà wa lẹ́tà ní orí ẹ̀sìn Islam orí sísà wa lẹ́tà ṣíṣe wá ní ẹni tí ó ń sin ọlọ́run Allah subhanahu wa ta'ala pẹ̀lú ẹ̀sìn eléyìí tí ọlọ́run Allah subhanahu wa ta'ala yọ́nú sí ti ṣe islam ó tún wá ṣe wá ní ẹ̀sà nínú àwọn al pẹ̀lú pé ó ṣe wá lẹ́ni tí ó ń ṣe islam wa ní ìbámu sí ìlànà àwọn salaful umma àwọn ẹni ṣáájú àwọn ẹni rere lélẹ̀ tó jẹ́ sí pé ìgbìyànjú wa ní gbogbo òun náà ni kí á gbé àdìsọ́kàn wa ka orí òṣùwọ̀n ibi tí àdíká gbé àdìsọ́kàn wa ka orí a ibi tí àwọn sálàpẹ̀lú ọmọ tí wọ́n gbé tí wọ́n náà kà ká gbé àwọn ọ̀rọ̀ táwọn sọ lẹ́nu láti fi sin lọ́rùn Allah subhanahu wa ta'ala ká gbé tí àyè ibi tí àwọn sálàpẹ̀lú ọmọ tí wọ́n gbé tí wọ́n náà sí àwọn iṣẹ́ tí a ń ṣe lóríkèríkè ara láti fi jọ́sìn fọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ká gbé ẹsẹ̀ àwọn ìjọsìn yìí síbi tí àwọn sáràfù umma gbé ẹsẹ̀ tiwọn náà sí eléyìí báyìí oore tó parí ni paríparí oore ni abẹ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kí oore náà kí ó kalẹ̀ kí ó dẹ̀ kalẹ̀ nínú ìgbésí ayé nǹkan kan wa wọn náà àìpé méjì ọlọ́run bá Allah ìkẹ́ ọlọ́ọ̀bọ anú ọlọ́ọ̀bọ ọlọ́ọ̀bọ kó máa bá aṣíwájú ẹ̀dá ẹni tí a gbé dìde láti jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé olùfúnni ní ròdùnú olùkìlọ̀ fúnni ẹni tó jẹ́ olùpèpè lọ́sọ́jú ọ̀nà náà Allah subhanahu wa ẹni tó jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo àgbáńlá ayé ẹni tí a gbé dìde láti pé gbogbo àwọn àwọn wà tó dáa àwọn wa máa ń dàlà àwọn àwa tó ṣe ní lójú ọ̀yìn òun náà ni Muhammad ọmọ Abdullah sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ náà kí ìkẹ́ náà tó sàn lórí wọn àtẹ̀mí àtẹ̀yìn náà àtàwọn tí ó máa wá lẹ́yìn wa ti fi dẹjọ́ gbẹ̀dà qiyama. ikhwata al-kiram eléyìí tí a tàdẹ̀fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ tàdẹ̀fẹ́ fi ṣera wa láǹfààní lásìkò yìí yóò máa ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tí mo ti pilẹ̀ rẹ̀ tí mo dẹ̀ ṣe àdéhùn wípé bí mashi'atillahi ta'ala wa 'awnihi wa fadlihi pẹ̀lú fífẹ́ ọlọ́run ọba àti ìkúnlọ́wọ́ rẹ̀ àtàánú ẹ̀ àtọ́lá ẹ̀ a ó máa máa lé ọ̀rọ̀ tí mo pinlẹ̀ yẹn náà tẹ́lẹ̀ báyìí jẹ́ ìmọ̀lé orí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú àwọn fídíòs kan tí ó jáde láìpẹ́ yìí látọ̀dọ̀ Sheikh Amubiyaya eléyìí tó jẹ́ sí pé nígbà tí fídíò yìí jáde sí àwùjọ wa ó jẹ́ nǹkan tí ó fọ́n káàkiri pẹ̀lú irinṣẹ́ ìgbé ọ̀rọ̀ ìjìnà títí ayé òde òní àwọn irinṣẹ́ ìbánisọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ àwọn irinṣẹ́ ìmú ọ̀rọ̀ láti ibì kan lọ sí ibì kan tó jẹ́ ti gbàlódé eré tí a mọ̀ sí social media bóyá facebook ni àbí whatsapp ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ yìí ó jáde sí àwùjọ àwa mùsùlùmí ó jáde sí àwùjọ àwọn al-ikhwatul kiram jazakumullahu kulla khair ìgbà tí ọ̀rọ̀ yìí jáde ó dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye lẹ̀ eléyìí tó jẹ́ sí pé ó mú àwọn al-ikhwatu kiram ó mú apẹ́ sọ́nà méjì lórí àgbọ́yé ọ̀rọ̀ yìí àti lórí nǹkan tí ọ̀rọ̀ yìí tó ń pèpè sí tó lè fi rìnlẹ̀ láwùjọ wa eléyìí báyìí ni ó sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn ihqaqan lil haqqi wa ibtalan lil batil láti lè kópa níbi ìfi òdodo rinlẹ̀ láwùjọ wa àti ìré ìbàjẹ́ àti irọ́ ní ìfàṣẹ ìkísobú ìbá irọ́ jẹ́ ìkó ìparun bá irọ́ láwùjọ wa láti sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ náà nípa apá jùlọ ilé tí ọ̀rọ̀ tí a fẹ́ sọ lásìkò yìí táàbì tẹ̀ra wa láǹfààní lásìkò yìí tó máa dálé lórí òun náà ni eléyìí tí ó jáde látọ̀dọ̀ olùbánisọ̀rọ̀ náà hafizallahu ta'ala tí agboolé àwọn as-salafiyuna qatibatan ó jáde tí agboolé gbogbo àwọn tí wọ́n ń fi ara wọn tì sí ọ̀dọ̀ àwọn salaful umma pátápátá níbàámu sí àìkópa wọn lórí al-musabaqatul Qur'aniyya eléyìí tí ó wáyé ní ìlú Èkó ní àìpẹ́ olùbánisọ̀rọ̀ lu àǹfààní ọ̀rọ̀ yìí láti sọ àwọn gbólóhùn kan sí méjì eléyìí tó yẹ pé àwọn gbólóhùn yìí ti ní àwọn ipa eléyìí tí ó ti kó láwùjọ wa. نعم، mo الله سبحانه وتعالى أن يجعل هذا العمل yaj'ala hadha الكريم، amala نافعا ومفيدا. wajhihi الله سبحانه وتعالى nafi'an wa mufidan kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe iṣẹ́ yìí ní iṣẹ́ tí ó mọ kàga láti fi wá àánú ọlọ́run Allah subhanahu nìkan ọlọ́run Allah subhanahu kó ṣe iṣẹ́ yìí iṣẹ́ lálùbáríkà kó dẹ̀ ṣe ní ìtí ó sàǹfààní fún gbogbo apátápátá ọlá àìpé méjì ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí olùbánisọ̀rọ̀ sọ yìí àwọn ọmọ ẹ̀yà ọ̀nà méjì ni wọ́n pín sí lórí ẹ̀ a rí nínú àwọn ọmọ ẹ̀yà jazakumullahu khairan tó yẹ sí pé ojú táwọn fi wo ọ̀rọ̀ yẹn ojú ìmọ̀ràn ni ojú ìgbẹ́nilóǹgbẹ́ dáadáa ni ojú ìgbà ni ní níyànjú làwọn fi wò ó nígbà tí àwọn abala kejì tí àwọn fi ojú ìyẹyẹ ẹni ìwọ́ni ńlẹ̀ ìyí ni mẹ́rẹ̀ ìtàbùkù ẹni ìfẹnusáàtẹ̀ ẹni ìbú ni táwọn ti wo ọ̀rọ̀ yìí àti kéní àti kejì àwọn ọmọ ìyá tí wọ́n pín sí méjì lórí àgbọ́yé ọ̀rọ̀ yìí àgbẹ̀ méjèèjì yẹ̀wò inshallah karim káfí mà èwo ni ọ̀rọ̀ tí ó ṣe déédé èwo lọ̀rọ̀ tí ó bọ́ sójú ẹ̀ èwo lọ̀rọ̀ tó correct nínú nǹkan tí àwọn ọmọ ìyá gbọ́yé ní àgbọ́yé méjì tó yapa tẹ̀ra wọn yìí ọ̀nà tí màá wọ́n gbà lò láti ṣèbánisọ̀rọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ni fífi fún wa ní àwọn màáyí o àwọn màáyí àwọn irinṣẹ́ ilé tí gbogbo wa náà máa lò láti fi wòye sí ọ̀rọ̀ yẹn kí a lè mọ ewu ní ó fẹsẹ̀ rinlẹ̀ nínú àgbọ́yé àwọn ọmọ ìyá tí wọ́n yapa lórí ọ̀rọ̀ yìí bákan náà tí a bá ti gbàgbọ́ yé eléyìí tán a wà pé àwọn nàfọ́ ilẹ̀ fúnra wa lórí irú àwọn ọ̀rọ̀ yìí tí mo ń bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala an yujannibani wa iyyakum ash-shayatin wa an yujannibani wa iyyakum al-hawa kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó sọ ìmì àtẹ̀yẹ kúrò bí aburú àwọn èṣù nínú àwọn èèyàn àtàwọn àjẹ̀nú mo bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó sọ èmi àtẹ̀yìn kó gbé wa jìnnà sí ìfẹ́ inú kọ́lọ́ bá Allah subhanahu wa ta'ala kó ràn wá lọ́wọ́ kó fi òdodo hàn wá ní òdodo kó jẹ́ kí á lè tẹ̀lé an yuriyana al-haqqa haqqan wa yarzuqana ittiba'ah wa yuriyana al-batila batilan wa yarzuqana ijtinabah kí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kí ó fi òdodo hàn wá lódodo kó fi òdodo mọ̀ wá ní òdodo ó sì jẹ́ ká lè tẹ̀lé kó ràn wá lọ́rọ̀ títẹ̀lé kó dẹ̀ fi mọ̀ wá ní aburú aburú kó sì jẹ́ kí a lè jìnà sí kó ràn wá lọ́rọ̀ láti jìnà sí alájọ pàṣọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala. Na'am àwọn màáyé èrò tí mo fẹ́ fún wa láti fi lágbọ́yé ọ̀rọ̀ tí olùbánisọ̀rọ̀ yìí tí wọ́n jù sí àwùjọ wa ǹjẹ́ ọ̀rọ̀ yìí ṣé ẹ̀yìn ni wọ́n gbà lérò ni àṣé ìmọ̀ràn ni wọ́n gbà lérò ni ṣé ìgbaniníyànjú ni wọ́n gbà lérò ni ṣé ìṣẹ́nilójú kòkòrò ṣé ìpinnu sákìyèsí ni àbí ìfúyẹnu sáàtà àwọn àsàlàfì yìí ìwọ àwọn àsàlàfì yìí nílẹ̀ ìpò wọn mẹ́rẹ̀ ìyẹyẹ wọn ìbú wọn tó ni wọ́n gbà lérò máa yí òun mẹ́ta ní fẹ́ fún wa láti gbàgbọ́ yé owó ọ̀rọ̀ tó bá rí báyìí alákọ̀ọ́kọ́ nínú àwọn máa yí òun yẹn òun ni òsìlóbù sànà ẹlẹ́ẹ̀kejì òun ni òsìlóbù lmadh ẹlẹ́ẹ̀kẹta òun náà ni òsìlóbù nàfíhà àwọn àtàlíbù mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn màáyír àwọn màáyír tí a lè lò nìyẹn àwọn màáyír tí a lè lò nìyẹn láti fi gbàgbọ́ yẹ ọ̀rọ̀ yìí pẹ̀lú gbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala máa mú àwọn àlàyé ìfọ́síwẹ́wá lórí àwọn àtàlíb mẹ́tẹ̀ẹ̀ta yìí àtàwọn màáyír mẹ́tẹ̀ẹ̀ta yìí inshallah karim tí a fi gbọ́ ọ̀rọ̀ yìí naam alakoko uslubu sana kí ni wọ́n ń pè ní àfààná nínú àwọn ọ̀nà tí yẹn máa ń gbà sọ̀rọ̀ tí a sì lè fi bá ọ̀rọ̀ yìí lò òun ni kí a máa sọ̀rọ̀ pẹ̀lú àṣànà kí a máa fi ọ̀nà àṣànà ò bá òyìn sọ̀rọ̀ kí náà kì ní àṣànà òun náà ni zikiru hasanat wa makari min akhlaq wal fadail òun náà ni kí a máa sọ àwọn dáadáa àwọn ìwà yáyì àtàwọn ọlá tí ń bẹ fún nǹkan láti yin nǹkan yẹn láti lu nǹkan yẹn lọ́gọ̀ọ́ ẹnu. No àwọn ọ̀nà tí èèyàn máa ń gbà sọ̀rọ̀ lílé ìkan náà àwọn ọ̀nà yẹn nìyẹn tí ó ṣe fi bá ọ̀rọ̀ yìí lò ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni òṣìlóbù àgbàm pé àmọ̀tà ìṣẹ̀lẹ̀ kan àwọn àtàlíbù mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ lò ní mìíyàwó bóyá kí n tàn ká bóyá mo ṣàṣìṣe mo rántí ń sìn padà pé mo ṣàṣìṣe alákọ̀ọ́kọ́ náà ni uslubu sana ẹlẹ́ẹ̀kejì náà ni uslubu zam ẹlẹ́ẹ̀kẹta òun náà ni uslubu nasiha sọ àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. náà mo ti ṣàlàyé uslubu asana mo ti ṣàlàyé ẹ̀ fún wa kí náà ń pè ní asana mafuhumu sana àgbọ́yé tó ń pè ní asana mo ti ṣàlàyé ẹ̀ fún wa. nísìnyí mo fẹ́ ṣàlàyé mafuhumu azam kí ni wọ́n ń pè ní ègún. ìgbà tó ń pè ní azam òun náà ni zikru ma'ayi wa bọ̀dáyì òun náà ni kí èèyàn máa sọ àwọn àléébù àwọn kùdìẹ̀kudiẹ àwọn ntí ò dáa sí ń bẹ lára nǹkankan òun náà ń pè ní azamu òun sì máa ń pè ní èébú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni anasiha anasiha òun ni ká fún yàn ní márùn-ún òun ni kí a tẹ̀yàn kágbẹ̀yàn ló ń gbẹ dáadáa òun náà ni kí agbani níyànjú lórí dáadáa. náà nígbà tí a ti mọ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí mo fẹ́ kí a nà zálà àwọn màáyíwò mẹ́tẹ̀ẹ̀ta yìí ká sọ kalẹ̀ sórí fídíò olùbánisọ̀rọ̀ yìí ká wá wò lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ọmọ ayé òyì káwò wọn lẹ́yọ kọ̀ọ̀kan èwo ló ṣe déédéé ìbánisọ̀rọ̀ yẹn èwo ló ṣe déédéé àwọn mẹ́sẹ́gì tó jáde nínú fídíò yẹn pẹ̀lú gbọ́dọ̀ ọba lọ subhanahu wa ta'ala tá a bá ní ìǹkọ́f tí a bá ní déédéé tá a sì ní dọ́gbandọ́gba tá a ní tàbùsí fẹ́mi ara wa gbogbo wa náà à ń padà rí nàtíjà níbi nǹkan tí a bá níbi nǹkan tí a bá fi wòye sí ọ̀rọ̀ yìí nínú àwọn ọmọ ayé òmẹ́tẹ̀ẹ̀ta yìí tí mo gbé kalẹ̀ yìí náà ẹ jẹ́ ká padà sí ibi fídíò yẹn tábà padà sí ibi fídíò yẹn ká wá nà zálà àwọn màáyéèrú tí mo mú wáyé àwọn òṣùwọ̀n tí mo mú wáyé ká wá sọ kalẹ̀ lórí fídíò yẹn ká fi gbọ́ yé èwo ní ìdájọ́ nǹkan tí ó jáde nínú fídíò yẹn nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo ló ṣe déédéé pẹ̀lú nǹkan tó jáde nínú fídíò yẹn náà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ọmọ ìyá tí ó kọ́ ti fídíò náà eléyìí tí mo láǹfààní láti rí lórí ọ̀rọ̀ alimusabakọsọ kùránìyà tí wọ́n yẹ ṣẹ̀ṣẹ̀ tán nílùú èkó àti mo láǹfààní láti rí méjì ni alákọ̀ọ́kọ́ nígbà tí ọmọ ìyá yẹn sẹ́ndẹ̀ àwọn èèyàn wọ́n complain àwọn èèyàn complain pé àwọn ò lè gba nǹkan yìí nítorí pé ọmọ ìyá yìí láti ibi tó ti gé e tó gé e dé yìí àwọn ò àwọn ò lè àwọn ò lè gbá àfikọ́ ọmọ ìyá yẹn lọ gbé omi tó kún tó bẹ̀rẹ̀ níbi tí ó súnmọ́ sẹ́yìn àti ibi tó súnmọ́ wájú tó sún sẹ́yìn tó súnmọ́ wájú ju ibi tí ọmọ ìyá yìí ti gbé lọ káwọn lè gbàgbọ́ yìí kí lọ́rọ̀ yìí sọ àti kí lóògbé bá ní sọ̀rọ̀ yìí fi ọ̀rọ̀ yìí sùn ọmọ ìyá yẹn ti gbìyànjú láti lọ gbé eléyìí tó kún ju alákọ̀ọ́kọ́ yẹn wá láti lọ gbé wá. Ah, tanazulan ẹ jẹ́ kí ni lo eléyìí tó kún yẹn kí n má lo eléyìí tọ̀hún yá yẹn kọ́kọ́ gbé wa ṣùgbọ́n ìgbà tí wọ́n sọ pé tanazulan ò ní pé tẹ bá wo eléyìí tọ̀hún yá yẹn kọ́kọ́ gbé wa àtẹlẹ́ẹ̀kejì tó kún jùlọ méjèèjì kò takora wọn méjèèjì ohun apá kan rẹ̀ ń pe apá kejì lódodo ni kódà ó jẹ́ kó yé wa wípé ọmọ ìyá tó gé ọ̀rọ̀ náà ọmọ ayá yẹn gbìyànjú gẹ ó dẹ̀ gbé ọ̀rọ̀ yẹn pẹ̀lú ìtọ́ ó gbé pẹ̀lú déédé àti dọ́gbandọ́gba láì ṣàbòsí kí ló dé tí mo sọ bẹ́ẹ̀ ó ní pé ọmọ ayá yẹn gbé ọ̀rọ̀ yẹn láti ibi tó ti nítumọ̀ dé ibi tó ti nítumọ̀ ọmọ ayá yẹn gbé ọ̀rọ̀ yẹn ní jíjẹ́ tó jẹ́ sí pé ó lè dá dúró ní jíjẹ́ tó jẹ́ sí pé ó ṣe é gbọ́yé ní jíjẹ́ tó jẹ́ pé ó ṣe é fún onídàájọ́ so kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ọmọ ìyá náà lẹ́sàn dáadáa tí ara kan wípé àníyàn dáadáa náà ni ọmọ ìyá náà fi gé ọ̀rọ̀ náà. náà ṣùgbọ́n tànà zulan nítorí àwọn tí wọ́n ò fẹ́ jiyàn ẹ jẹ́ kí n lo eléyìí tó kún yẹn so tí n bá ti lo eléyìí tó kún yẹn àmọ́ pé yóò jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó kí ó gbé àwòrán tí ẹnìkọ̀ọ̀kan wa tí a fẹ́ yọnu sí yìí ló gbé wa náà tábà wọlé tó kún yẹn ká wá lo àwọn òṣùwọ̀n tí mo sọ yìí ká lò lé olórí ẹ̀ eléyìí tó kún ìgbà tí olùbánisọ̀rọ̀ fẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ láti ibi sísàlàyé ìṣesí àwọn sálàfù ummah wọ́n á mú ọ̀rọ̀ kan wá nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ lára àwọn sálàfù ummah kí lọ́rọ̀ náà òun náà ni pé àwọn sálàfù ummah tí wọ́n bá rí èèyàn tí ó jù wọn lọ tó ti dáyé ṣáájú wọn tó ti pẹ́ lórí ìsìn náà ọba Allah subhanahu wa ta'ala jù wọn lọ pẹ̀lú kó ti dé ó kàgbà wọn nínú ìwálé ayé ojú tá a máa fi ń wò ó kò ní pé ah ẹni yìí ó ti pẹ́ nínú ìsìn ọba jà wọn lọ torí pé tí ń sin ọba síwájú káwọn tó délé ayé so ó ti fi àsìkò tó pọ̀ ju tàwọn lọ ó ti ti sin náà ọba ó ti láǹfààní àti máa sin náà ọba síwájú káwọn tó délé ayé wàá wò pé ẹni yìí ọlọ́lájà wọn lọ́dọ́dọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tọ́bá wá rẹ̀ ní táwọn jù lọ lọ́jọ́ orí bó ṣe bá lò òní pé á ah, ẹni yìí kéré sí àwa ní tẹ́lọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala tọ́ra wa ti dáyé sáájú rẹ̀ á ti ń tẹ́lọ́wọ̀n bá síwájú kó tó délé ayé tó àwa ti pọ̀ lẹ́sẹ̀ ju òun lọ wọ́n tó fojú wo ẹni yẹn pé ọlọ́lájà wọn lọ́dọ̀ náà bá Allah subhanahu wa eléyìí báyìí nínú àwọn ẹ̀kọ́ tí ó pàtàkì dáadáa ni tí ẹ̀rọ ẹ̀kí akọ́ lára àwọn salaful umma torí pé ìgbésí ayé àwọn salaful umma àwọn ẹni ṣáájú àwọn ẹni rè ṣáájú kún fún ẹ̀kọ́ gan ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ànítorí ẹ̀ náà mo fi àsìkò yìí mo fi ń lu olùbánisọ̀rọ̀ wa náà ní ọ̀gbọ̀ ẹnu lórí ilé ìtumọ̀ mọ́ wáyé pé máa ń dà wọn lórí ilé ìtumọ̀ wáyé irú nǹkan yìí náà ni a ti ràn kàn lọ́rọ̀ lọ́dọ̀ ọ̀rù wọn àtàwọn tí wọ́n jọ wọn kí wọ́n máa fọ rere kán sì máa lu àwọn sálàfù umma lọ́gọ̀ ẹnu kí wọ́n sì máa pe àwọn yẹn lọ síbi kí wọ́n máa kọ́ sí àwọn sálàfù tó ń mà torí pé kúlù khairin fi ittiba'i man salaf àkúlù sharrin fi ibtida'i man khalaf gbogbo orí tí ìyàbá ń wálé ayé ọparí sí ara ọparí sí ibi ká máa tẹ̀lé àwọn ẹni ṣáájú gbogbo aburú ilé ayé yìí ó ti parí síbi àdádálẹ̀ àwọn tí wọ́n wá lẹ́yìn wọn àwọn ẹni ìgbẹ̀yìn náà sọ báyìí ibi tí wọ́n ti dọ̀rọ̀ yẹn sọ báyìí nínú àwọn kan ó sì dá táwọn ẹ̀ táwọn kan nígbà tí wọ́n wá sọ lé ìtàn ìbẹ̀rẹ̀ tí wá tún wọ́n fi yẹn ṣe ìpínlẹ̀ tí wọ́n fẹ́ mọ ọ̀rọ̀ wọn lé lórí wọ́n wá bẹ̀rẹ̀ wípé àwùjọ wọn o sálàfí sálàfí sálàfí sálàfí wọ́n ti ń sọ náà nìyẹn ṣòbí olùbánisọ yìí ti ń sọ̀rọ̀ ẹni tó bá lọ rí fídíò yẹn wọ́n sọ kódà tí ń gbé àyà sókè sálàfí sálàfí sálàfí Quran competition náà parí lẹ́kọ̀ọ́ yìí o àrí sálàfí kankan bẹ̀ o wọ́n ti bú gbogbo wa sàlàfíyà o wọ́n ti gbogbo ẹ̀yin sàlàfíyà o àti ìrètí fọ o wọn àá ní o àfi bú o wọn àá ní o àfi bú o so níbi tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn dé níbi alákọ̀ọ́kọ́ wọ́n ní tó fi parí ọ̀rọ̀ yẹn ní ẹ̀ ní pé àfi bú o eléyìí gan-an òun ni mo fẹ́ gbìyànjú kí n tàmálẹ̀ lórí ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin àwọn sálàfùl umma àti àwọn asàlàfíyùn nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni àwọn méjì tí mo júwe àwọn sálàfùl umma àwọn làwọn ẹni ṣáájú eléyìí tí wọ́n jẹ́ nire tí a ń pè àwọn èèyàn lọ sí ibi kí wọ́n máa rìn ìlànà wọn àwọn àsàlàfì yìí òun làwọn tí wọ́n ń rìn ìlànà àwọn ẹni ìṣáájú yẹn náà níbi bíbá yìí níbi ìbánisọ̀rọ̀ yìí eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ kò ní pé àwọn àsàlàfì yìí ó ní nǹkan tá a fà sọ nípa wọn ó ní nǹkan tí a fà sọ nípa wọn torí nǹkan tá a fà sọ nípa wọn yìí òun ló sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn fún àwa àti gbogbo ẹnikẹ́ni tí bá ń pè rẹ̀ ní sálàfí láti sọ̀rọ̀ nípa nǹkan yìí nítorí pé wọ́n sọ ọ̀rọ̀ yìí sí agboolé àwọn àsàlàfí yóò nì gbogbo àwọn àsàlàfí yóò nù pátá ni wọ́n sì ń wọ́n sì ń fọ̀rọ̀ yìí ránṣẹ́ sí so nítorí ẹ̀lọ́mọdé sí pé ó fún wa láǹfààní láti sọ ọ̀rọ̀ kan sí kejì lórí ọ̀rọ̀ yẹn náà ni ẹ̀jẹ̀ ká wá lọ ọmọ àyírò mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ pé a lè fi gbọ́ ọ̀rọ̀ yíyé ẹ̀jẹ̀ ká lò nǹkan mẹ́rin ìlú jáde nínú ọ̀rọ̀ yìí sí agboolé àwọn àsàlàfì yìí mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ̀jẹ̀ ká wá wò sí sànáwò ni àbí zámù àbí nàfihà ṣé ẹ̀yìn ni àbí ìbú àbí ìmàrà àbọ̀rọ̀ ìyẹ̀jú ṣé ká fi ojú àwọn nǹkan mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn ká fi wò náà nǹkan mẹ́rin mo ló jáde nínú ọ̀rọ̀ yìí tá a lè fi òṣùwọ̀n mẹ́tẹ̀ẹ̀ta tí mo gbé kalẹ̀ yìí tá a lè fi tá a lè fi bá lò nǹkan lákọ̀ọ́kọ́ òun ni ní tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àsàlàfì yìí o sálàfì sálàfì sálàfì sálàfì ìṣesí sálàfì sálàfì sálàfì kódà fẹ́ kó lùbánisọ̀rọ̀ yìí ń gbáyà sókè nígbà tó ń sọ ṣé irú nǹkan yìí ṣé sanáhù yẹn àbí zámù àbí nàfíhà ṣé ẹ̀yìn ni àbí ìbú àbí ìmọ̀ràn eléyìí tí òru gbogbo alójú òun ni wípé èébú ni kò kí ń sẹ́yìn nítorí pé a máa ń búyàn pẹ̀lú ìṣesí a máa ń búyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹgẹ́ bá a ti máa ń ṣe ríbà pẹ̀lú ọ̀rọ̀ tá a ti máa ń ṣe pẹ̀lú ìṣesí ìṣesí sálàfí sálàfí sálàfí sálàfí kódà kí àtúmọ̀ gbáyà sókè ìfi àwọn tí wọ́n ń sọ gbólóhùn yẹn sí yẹ̀yẹ́ ni eléyìí tí ò rújú nítorí pé àwọn tí ń sọ gbólóhùn yẹn ṣé ṣé bá ti ń pera wọn yẹn ṣé sálàfí sálàfí sálàfí ló ń pera wọn wọn wọn bẹ́ẹ̀ nǹkan tó ń pera wọn ni sálàfí lẹ́nìkan àsálàfí yíwù ní àwọn tó pọ̀ ṣùgbọ́n síbi tó ti ń sọ pé àwa ni sálàfí sálàfí sálàfí sálàfí sálàfí so ẹ rí i pé irú òṣìlówó yìí òṣìlówó lè fi zai wàzámù irú irú methodology tá a fàfi sọ̀rọ̀ ń bí methodology ìfinisí yẹ̀yẹ́ nínú so tí gbogbo wa náà dẹ̀ tó dẹ̀ clear bẹ̀ ẹni tí ò bá yé kó padà sí fídíò yẹn kọ́ lọ wo gẹ́lẹ́ mo ìsàlàyé ní ọba bẹ̀ so tábà wo eléyìí báyìí sìn kò kí ń ṣe sànà gbólóhùn yẹn wọn àfi àwọn àsàlàfí yìí bẹ́ẹ̀ ni wọ́n fi ṣe nàṣíhà fún wọn wọ́n fi ń bú wọn wọ́n fi ń yẹ̀yẹ́ wọn ni nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé òun náà ni pé koran competition náà parí lẹ́kọ̀ọ́ yìí o ààrí sálásì kankan bẹ́ẹ̀ o ààrí sálásì kankan bẹ́ẹ̀ o koran competition náà parí lẹ́kọ̀ọ́ táwọn orí sálásì ń bẹ̀ tí wọ́n fi ń yìn wọn ni tí wọ́n fi ń yìn àwọn àsàlàfì yìí nù pẹ̀lú àìkópa níbi Quran competition tó sọ parí lẹ́kọ̀ọ́ ni àbí wọ́n ń fi nǹkan yẹ̀yẹ̀ jẹ wọn àbí wọ́n fi ń ṣe nàfíà fún wọn ìdáhùn ni pé wọ́n fi ń yẹ̀yẹ̀ wọn ni wọ́n fi ń bú wọn ni wọn ò fi ṣe kí ni wọn à fi ṣe sànáwó wọn à fi àìlọ sí mùsàlùmá kọ́sùn Quran yẹn wọn à fi ṣe ẹ̀yìn fún wọn bẹ́ẹ̀ ni wọ́n fi ṣe nàfíà fún wọn wọ́n fi nǹkan yẹn wọ́n fi ń yẹ̀yẹ̀ àwọn àtàlàfíà yìí Koran competition na parí lẹ́kọ̀ọ́ yìí àrí sálátì kankan bẹ́ẹ̀ o àrí sálátì kankan bẹ́ẹ̀ o ẹ lọ wo mo ń sọ yìí náà lẹ́dẹ̀ẹ́ bá. nǹkan ẹlẹ́kẹta wọn àá kóra ní o wọn àá kóra ní o ní nǹkan ẹlẹ́kẹta tó jáde bí ọ̀rọ̀ yẹn wọn ò há Quran tí wọ́n ń sọ yìí tí wọ́n fi ń yìn wọ́n ni ṣé àìhá Quran yẹn ṣé ẹ̀yìn náà fi ń ṣe fáwọn àtàlàfi yìí ni àbí wọ́n fi ń bú wọn wọ́n fi ń yẹ̀yẹ́ wọ́n fi ń pò wọ́n mẹ́rẹ̀ẹ́ àti wọ́n fi ń ṣe nàṣíhà fún ọ gbogbo alamọ pé kìí sẹ́yìn lélẹ̀ wọn àá kóra ní o wọn àá kóra ní o kìí sẹ́yìn nìyẹn gbogbo alamọ pé kìí ṣe nàṣíhà nìyẹn kìí ṣe ìfúnni ní kìí ṣe ìgbaniníyànjú ni pé wọn àá kóra ní o wọn ìgbà yẹn níyànjú báyẹn ìmọ̀ sọ àlébù tí ń bẹ lára yẹn nìyẹn so wọ́n rí àìhá kóra àwọn àtàlàfi yóò sí kíni o sí àlébù tá a lè fi bẹnu àtẹ́lù wọn pé wọn àmójútó mọ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin àfẹ́búwo àfẹ́búwo àfẹ́búwo tó ń sọ yẹn sí àwọn àtàlàkì yóò nìyẹn tí wọ́n fi ń yìn wọ́n ni gbogbo alamọ̀ pé àfẹ́búwo kìí sẹ́yìn àfẹ́búwo kìí ṣe nàṣíhà kí wá ní ìbú ni zámù ni ìwọ́ yẹn lẹ̀ ìyíyàn lẹ́rẹ̀ ni èpè àwọn àtàlàkì yóò lẹ́rẹ̀ kí ìbú ni. alhamdulillah pẹ̀lú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí ìbánisọ̀rọ̀ yìí kó sínú pẹ̀lú àwọn màáyíwò mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní kánàzálà kásọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí ó wá dá wa lójú rẹ̀ kẹ́ ẹ̀ báyìí wípé àwọn tí wọ́n sọ wípé olùbánisọ̀rọ̀ yìí ń fi ọ̀rọ̀ yìí wọ́n fi ń yẹ̀yẹ́ àwọn àtàlàfẹ́ yìí wò wọ́n fi ń bú wọn ni wọ́n fi ń yí wọn mẹ́rẹ̀ẹ̀yìn àwọn ni wọ́n correct àwọn tó ń pè ní nàfíhà wọn correct nítorí pé kò kí ń ṣe bọ́ọ̀lì ń ṣe nàfíhà nìyẹn kò dẹ̀ kí ń ṣe bọ́ọ̀lì ń ṣe sànáwù nìyẹn wọn kì í fún yẹn ní mọ̀ràn báyẹn wọn kì í fìyàn lójú kòkòrò wọn kì í gbàyàn níyànjú pẹ̀lú irú ìṣìlóògùn yẹn wọn ò jẹ́ kí ń yíyàn pẹ̀lú ìṣìlóògùn yẹn ní tá máa fi ìṣìlóògùn yẹn ṣe òun náà ni azam, wọn máa fi ń yẹ̀yẹ́ yẹn ni wọn máa fi ń bú yẹn ni wọn máa fi ń yíyàn mẹ́rẹ̀ ni wọn máa fi ń wọ́ yẹn lẹ̀ ni ní tá máa fi ìṣìlóògùn yẹn ṣe yẹn. náà nígbà tẹ́lẹ̀ yìí náà ti clear wípé nǹkan tá a bá ń ṣe nínú ìbánisọ̀rọ̀ yìí ìyẹyẹ àwọn àsàlàfíyùn ni ìbú àwọn àsàlàfíyùn ni mo lè mú àwọn mọ̀rọ̀jìhàn mẹ́rin náà ni mo mú wa nítorí pé nígbà tí ìyapa ti ṣẹlẹ̀ sí àwọn kan sọ wípé wọ́n gba àwọn àsàlàfíyùn ni nímọ̀ràn ni wọ́n sì ń ṣe wọ́n lójú kòkòrò wọ́n gbé wọ́n lóǹgbẹ́ dáadáa ni àwọn kan sọ pé wọ́n ń bù wọn ni nǹkan tó kù náà ni ká ṣe tàbí káwo èwo ló fẹsẹ̀ rinlẹ̀ kárọ̀ jáha ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ kejì tó rọrọ̀ méjì tó ń takora wọn ni ìfìlàfù tàbọ́ọ̀dì lélẹ̀ ìyapa méjì tó takora wọn ni a gbọ́dọ̀ sí tarjih a gbọ́dọ̀ sí ìkan rinlẹ̀ nínú ọ̀rọ̀ méjèèjì lórí ẹlẹ́ẹ̀kejì tí kan wà ọlọ́jì tí kan wà mọ̀jú ẹ̀ sọ wá níbi àwọn al-murajjihat àwọn nǹkan tí a máa lò láti fi láti tẹ̀sùn ọ̀rọ̀ kan lórí ẹlẹ́ẹ̀kejì kò mú wá mú àwọn al-murajjihat mẹ́rin wá tí ó di pé wáyé pé eléyìí tó wà rọ́ọ̀dì nínú ìyapa àwọn ikhwa lórí fídíò yìí òun ni wípé wọ́n àfáà tó olùbánisọ̀rọ̀ yìí wọ́n ń bú àwọn àtàlàfì yìí wọ́n ń yẹ̀yẹ́ wọ́n ń pò wọ́n mẹ́rẹ̀ wọ́n ń fẹnu sáta wọn ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ jihadu mẹ́rẹ̀ tí mo mú wáyé náà lẹ́yìn tí ẹ náà yanjú nítorí wá kù ni pé ǹjẹ́ àwọn nǹkan tí olùbánisọ̀rọ̀ yìí kà yìí ṣé nǹkan tí yẹn lè fi yẹ̀yẹ́ yẹn ni eléyìí pàtàkì gan nínú kata tá a gbọ́ yé nínú yìí ó pàtàkì gan ó ṣe kókó. gbogbo ìgbà tí irú àwọn yìí bá ń jáde sáwùjọ wa àtàwọn tó jọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa dá padà wa ká máa fojú ẹ̀sìn àti ìmọ̀ ká máa fi wò ó ká máa hamasa àti káàmà sí owó ọ̀rọ̀ tó yíba yìí tí èyàn bá ń fojú hamasa àtọ́jú ìfẹ́ tí ó pàtó òkú òbí ìmọ̀ tí èyàn bá fi ń wo ọ̀rọ̀ èyí ó máa ṣàṣìṣe níbi ìdájọ́ tí èyàn mọ̀ fọ́rọ̀ ṣùgbọ́n tí èyàn bá ń fojú ẹ̀sìn wo ojú ẹ̀rí ojú mà tí èyàn bá fi ń wo èyàn máa ní ìsọ̀f èyàn máa ní dọ́gbandọ́gba níbi ìdájọ́ tí ó máa gbé fún kàkọ̀kan náà alákọ̀ọ́kọ́ òun ni wípé kí ni ìdájọ́ al-musabaqatu al-Qur'aniyya Qur'an competition lọ́dọ̀ àwọn afá lọ́dọ̀ àwọn olùmọ̀ táàfì mà bóyá àìlọ sí Qur'an competition àwọn àṣàlàfì yóò bóyá nǹkan tá a lè fi bú wọn ní tòótọ́ àti nǹkan tá a lè fi bú wọn ní pàtàkì gan akọ́gbọ́dọ̀ mọ ìdájọ́ ní tí àfá lò lẹ́rìí láti fi bú àwọn àsàlàfí yìí láti fi yẹ̀yẹ́ wọn láti fi wọ wọn lẹ̀ láti fi pò wọn lẹ́rẹ̀ torí pé nítorí mọ̀rọ̀ wọn lé lórí òun náà ni pé àwọn kan bú àwọn àsàlàfí yìí àkèrè ti dá padà kí láti fi bú wọn òun náà ni pé Quran competition máa fẹ́ fẹ́ parí lẹ́kọ̀ọ́ yìí àwọn àsàlàfí yìí nìkan kan yọjú wọn wá àfáwa lò yẹn láti fi mú àwọn èébú jáde sí ara àwọn àsàlàfí yìí náà kí ni ìdájọ́ alimusabakọtò kọ̀ọ̀ánìyà alimusabakọtò kọ̀ọ̀ánìyà mas'alatun ikhtilafiyya hatta bayna al-ulama fi qadim az-zaman ìdájọ́ ṣíṣe Quran competition àwọn àfáà ìyapa lórí ẹ̀ ìyapa ń bẹ láàrin àwọn àfáà gbọ́dọ̀ àwọn àfáà ọ̀sọ̀kan lórí ìdájọ́ nǹkan yìí láti gbà tó ti pẹ́ الإمام ابن القيم رحمه الله تعالى من ترى وتنقل الفروسية وقوة وريوة ìpè ìyapa ń bẹ tipẹ́tipẹ́ láàrin àwọn àfà lórí wípé tí musabaqatu Qur'an ṣe nǹkan tó tọ́ ni àbí nǹkan tí ó tọ́ mọ́kífù Ibn al-Qayyim òun náà ni mọ́kífù àfà wọn Ibn Taymiyyah àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni pé nǹkan tó tọ́ ni náà àwọn àfáà míì àwọn gbà pé nǹkan yóò tọ́ ìtí mi fẹ́ sàlàyé ní báyìí kò ń ṣe ó tọ́ kò tọ́ òní fẹ́ sàlàyé ìdí mo fẹ́ sàlàyé ni pé irun mọ́sálà tó bá rí báyìí ǹjẹ́ èèyàn máa fi èèyàn máa fi ń búyàn mọ́sálà tó bá jẹ́ mọ́sálà tó khilafiyya tó bá yẹ pé àwọn àfáà yapa lórí ẹ̀ mọ́sálà tó ijtihadiyya tó yẹ pé ìgbìyànjú làwọn àfáà ṣe lórí mọ́sálà yẹn tí gbìyànjú yẹn wá fa ìyapa láàrin wọn tó tó nǹkan tí mọ́sálà yẹn fẹ́ni tó bá gbọ́ súnà yẹ o tí yẹn máa fi ń búyàn tí yẹn máa fi ń yẹ̀yẹ́ yàn torí àfáà ń fi olùbánisọ̀rọ̀ ń fi àìlọ sí àìkópa ní musabaqatul Qur'an tí àwọn àsàlàfì yóò ní kópa níbẹ̀ yìí wọ́n fi ń ṣe ìbú fáwọn àsàlàfì Qur'an náà parí lẹ́kọ̀ọ́ yìí o odidi kùránì ni wọ́n parí kùránì competition náà parí lẹ́kọ̀ọ́ yá àrí sáráfì kankan bẹ́ẹ̀ o fún àákùrá ní o àti ebú o so ẹ rí i pé ìpínlẹ̀ ni pé wọn lọ sí musabaqatul kùránì òun ni wọ́n dáràn sí wọn làwọn àsàlàfì yìí ní dáràn sí sájẹ́ ni táàmà yẹ̀yẹ́ wọ́n jẹ́ ni tí a máa bú sájẹ́ ni tí a máa yẹpẹrẹ táàmà kò mẹ́rẹ̀ sí tó gbé kíni wọn lọ sí musabaqatul kùránì ṣé mas'alatun khilafiyya ọ̀rọ̀ táwọn àfáà bá yapa lórí ẹ̀ ṣé ìyẹn máa fi ń dá mọ́yàn ṣé ìyẹn máa fi ń búyàn ìdáhùn pé láyé èèyàn gbọ́dọ̀ fi mọ́sálàtún ṣìláṣíyà èèyàn gbọ́dọ̀ fi búyàn nítorí pé àwọn tí wọ́n lọ sí musabaqatul Qur'an yìí ṣé àwa mọ̀ bóyá mú kí fún wọn ni pé kò tọ́ sáàmù bóyá mú kí fún wọn yẹn táwọn náà dẹ̀ ní àwọn tó ṣáájú wọn náà wọ́n lò mọ́ lórí mọ́ fún yìí nítorí pé àwọn tí wọ́n ní wọ́n tọ́ nínú àwọn olùmọ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ìyó wọn ni èmi náà rí kó fẹsẹ̀ rìn lẹ̀ kìyàsù ni wọ́n ṣe kò sí dẹ̀lílù kan tó jẹ́ nọ́ọ̀sù tí wọ́n gbára lé lórí ẹ̀ kìyàsù ni kí ni kìyàsù tí wọ́n ṣe òun ni pé nígbà tó bá ti tọ́ gẹ́gẹ́ bí hadith anabi sallallahu alayhi wa sallam wípé a lè ṣèdíje pẹ̀lú ẹṣin a lè ṣèdíje pẹ̀lú ọfà títa pẹ̀lú nǹkan títa pẹ̀lú nǹkan jíjù a lè ṣe jíde pẹ̀lú pẹ̀lú rànkọ́mí gígùn mẹ́mbàbí aulana ni pé a lè ṣe díje ìmọ̀ nígbà tá a bá ń ṣe díje lórí irú àwọn nǹkan yìí ìmọ̀ wa ń kọ́ a lè ṣe díje ìmọ̀ wàbí táálí ká ṣe díje lórí Al-Qur'an Karim ilé náà nǹkan tọ́tọ́ ni nítorí pé lára àmà ni kódà ìmọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ni kájọ gbéyẹ̀wò kájọ tẹ̀sí kájọ figagbága ìwọ lọmọ kùránì kájú ni èmi mọ ọmọ kùránì kájú ni ìwọ ha kùránì jù ni èmi mọ ha kùránì jù ni ká ṣe eléyìí báyìí kò sí nǹkan tó burú mẹ́ ní tí wọ́n mọ̀ dájọ́ lé lórí nìyẹn o sò irú mọ́sálà tó bá rí bẹ́ẹ̀ ṣé èèyàn máa ń fi ń yẹ̀yẹ́ èèyàn tí èèyàn kan ò bá ṣe táwọn kan ò bá gbà á táwọn kan wò pé mọ́kìfù táwọn ni pé kò tọ́ so kátó máa sọ wípé àìwádìí musabaqatul Qur'an yẹn kò túmọ̀ sí wípé àwọn tí ò wájà kò túmọ̀ sí pé mọ́kì fún wọn ni pé kò tọ̀ kò túmọ̀ síbẹ̀ ṣùgbọ́n nǹkan tẹ̀lé nǹkan fẹ́ gbìyànjú láti jókòó yé wa níbí ni pé masalatun ijtihadiyya ọ̀rọ̀ sí musabaqatul Qur'an á ṣe ó tọ́ àbí ò tọ́ masalatun ijtihadiyya khilafiyya ní ládàá wọn fa irú mọ́sálà tó bá rí bẹ́ẹ̀ èyí ò kí n fi ń búyàn gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bàbá subhanahu wa ta'ala bá ní kí ẹ̀sìn yé dáadáa ilé tó wá dùn mí parí jù bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn ń ṣàbòsí fẹ́mi ara wọn láwùjọ yìí tábàárí èèyàn kan tó sọ àwọn èèyàn lára tó ń pa wọn sákèèsí lórí ẹnìkan tó jẹ́ sí pé ó yapa ní mas'ala tí ó jẹ́ mas'ala tó ní ittifaqiyya mas'ala tó lè jùmọ́ mas'ala tó ní masáìlì usul sunnah mas'ala kan nínú àwọn masáìlì tó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ súnà mas'ala kan tó ní ṣe pẹ̀lú pé gbogbo àwọn àfáà ni wọ́n fẹnu kò lé lórí kò sí yapa tí ìjìmáì wà lórí ẹ̀ tábàárì nǹkan tó yapa lórí mas'ala yẹn kí ń wí nǹkan tó yàtọ̀ sí nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ táwọn èèyàn bá máa ń gbìyànjú àti pàṣẹ sí àwọn èèyàn àti sọ àwọn èèyàn lára pàápàá jùlọ tó yẹ pé ní ẹrọ lu ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ alùsùn nàṣọ̀jẹ̀máà àbẹ́ni wú ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ alùsùn nàṣọ̀jẹ̀máà táwọn èèyàn bá wọn ń gbìyànjú àti pàkíyèsí àwọn èèyàn lórí ọ̀rọ̀ ẹni yẹn á rí wọn sálà kejì á máa pariwo wọn òkè tí wàá ní ká sọ pẹ̀lú ẹni tó jẹ́ sí pé òun wá ń bú àwọn èèyàn ń wó àwọn èèyàn nílẹ̀ ń wó wọn lẹ́rẹ̀ ń wó wọn lẹ́rẹ̀ àwọn àsàlàfì yìí nítorí mọ́sálà ìṣèhádíyà àtìdákẹ́ àwọn wò ṣe báyìí tó bá jẹ́ pé èèyàn kan wá ń òun gbìyànjú àti pàwọn ẹ̀ka kejì lórí mọ́sálà ìjìmọ́ràn masalatu min masáìlì usuli sunna min masáìlì usuli díì tí ń pàkíyèsí ààrẹ ní ẹ̀sán láti jù wàláhì àbòsí ńláńlá lélẹ̀ tabarí ẹni ẹ̀sán láti jù ẹni tó ń wá ń pè ẹni tó ń yẹ̀yẹ́ àwọn èèyàn tí ń lálàtí àwọn èèyàn tí ń wá àwọn èèyàn mẹ́rẹ̀ tí ń yẹ̀yẹ́ wọn tí ń fẹnu sáta wọn nítorí ọ̀rọ̀ masala ìṣèhàdíyà kí ni ká pè aláti jùjùjùjùjùjù alárìkìndá aláhọ̀bó hmm? so eléyìí báyìí wàláyà aláti bẹ̀rù ọlọ́run Allah subhanahu wa ta'ala ká mọ̀ pé bàbá ti pẹ́ láyé àpẹ̀lẹ́ òkè àmọ́ jù bẹ́ẹ̀ lọ tó bá ti wù ká pẹ́ láyé tó so nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn tí mo fẹ́ tí mo fẹ́ gbìyànjú láti fàyọ nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ gbìyànjú láti fàyọ ni pé mas'ala ọ̀rọ̀ nípa musabaqatul Qur'an kò jáde kúrò níbi agbọ́nrin pé sótọ́ àbí kò tọ́ sótọ́ àbí kò tọ́ èyí mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ tí mo fi lọ síbẹ̀ ni pé kò kí ń ṣe wájib ní kẹ́yìn tí mustapha kò ṣe Qur'an bẹ́ẹ̀ ni kò kí ń ṣe mustahabu ọ̀rọ̀ àjàwázu wà ádámù jawaz ní ilẹ̀ àwọn afá ǹjẹ́ tọ́ àbí kò tọ́ ǹjẹ́ ilẹ̀ àwọn afá ni náà ẹ̀dá kò sórí ọlọ́run Allah subhanahu wa ta'ala ṣé nǹkan tí ò bá kí ń ṣe wájib tá a bá rẹ tó bá gbèjì sílẹ̀ tí ò ṣe tá a lè bú ẹni yẹn a ò lè bú ẹ bá wa bèrè pé tí mutabaqatul Qur'an ti wájib ni táàfì rí àwọn tí wọn lọ sí mutabaqatul Qur'an gẹ́gẹ́ bí ẹni wípé aláṣetò ni wọn gẹ́gẹ́ bí ẹni yẹ̀yẹ́ ẹni àbùkù kí a ṣeré nǹkan tọ́lọ́ba lọ sùn fáwọn àtàlà sí lọ́rọ̀ yẹn lórí lórí náà nìyẹn iná ilẹ̀ lọ yẹn ẹ̀sìn pera yín ní sálàfí sálàfí sálàfí sálàfí sálàfí ẹ́ ṣé wájìbù ni musabaqatul Qur'an gbogbo àwọn fẹ́ kò sí ẹ̀rí kan téèyàn lè mú wá láti sọ fún wa tó wájìbù ní kéèyàn ṣe musabaqatul Qur'an téèyàn ṣe Qur'an competition nígbà tí ìwádìí ṣe wájìbù ní tí ò bá jẹ́ wájìbù téèyàn máa ń bú yẹn lórí tárkù ẹ̀ nítorí pé ní tí ò bá tó ń ṣe wájìbù téèyàn bá ṣe ẹni ò lẹ́tẹ̀ ní tí lẹ́tẹ̀ lé lórí àti ń bu lórí ẹ̀ èyí ò náà kókó ẹlẹ́ẹ̀kejì ta láti mú ni gbogbo ẹlẹ́ẹ̀kẹta ni pé ṣé mustahabu ìdáhùn ni pé kò kí n ṣe mustahabu torí pé tẹ ẹ bá ní wájibù ni àbí mustahabu ni ó bùkátà rí ádì rẹ̀ lọ́wọ́ yín kílẹ̀ rí tẹ gbára ní tẹ̀sí ní wájibù àti tẹ̀sí ní mustahabu so kò kí n ṣe mustahabu tó bá jẹ́ mustahabu gan táwọn èèyàn bá ṣe é tá a lè bú wọn lórí a lè bú wọn a kàn gbà wọn níyànjú ni a kàn gbìyànjú àti ṣe wọn lójú kòkòrò pé a ẹ̀wájú àwọn aládájọ́ ti pàdánù ni mustahabu ni kíní yìí ẹgbìyànjú kẹ́ ṣe nǹkan táwọn sọ wọn yóò fi wúwo lọ́jọ́ gbéra kẹyàmà nìyẹn tabari yẹn kan sùn kò kí ń gbà wẹ́ mọ́ndé àti fọ́ọ̀sì tá a lè bu pé kò kí ń gbà wẹ́ mọ́ndé àti fọ́ọ̀sì a lè bu torí pé àìgbà wẹ́ mọ́ndé àti fọ́ọ̀sì rẹ̀ kò sọ́jẹ lẹ́sẹ̀ torí kìí sọ̀rọ̀ yẹn lé lórí nǹkan tá a kà ṣe ni pé a máa gbìyànjú àti gbà ní márùn a máa gbìyànjú àti tẹ̀nà sí hà fún a máa gbìyànjú àti tẹ́lẹ̀ sùkò kòrò kó múra ṣiṣẹ́ dáadáa kọ́pọ̀ ní ṣe dáadáa torí pé yóò padà sàǹfààní yóò padà wúlò fún lọ́jọ́ ìgbéra kìyàmà nípa pàjùlọ nígbà tí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ò bá kájú ẹ̀ àríyàn kò kéèyàn náà fílà agbìyànjú àjùkò yìí pé a tí ọ̀ràn yàn rẹ ọ̀ràn yàn ọ̀ràn rẹ tí o bá kájú ẹ̀ nǹkan tọ́lọ̀ bá lọ́sùn fún àràtà lọ́fi tí o fi di rẹ o múra bí o fi kíni a níbu torí pé nǹkan yẹn kò kí ń ṣẹ̀ṣẹ̀ tó bá gbé jù sílẹ̀ so musabakọtò kùránì tó wá ń ṣe mustahabu tó bá jẹ́ mustahabu gan a lè bú yàn lórí ẹ̀ tó bá gbé jù sílẹ̀ tí wọ́n bá ṣe àbí tó bá jẹ́ wájú ìbùnìkan yàkù so àfáàjẹ́ ti nǹkan yìí wọ́n fi ń yẹ̀ yí àwọn àtàràfẹ́ yìí sẹ́rí pé àṣìṣe tó tóbi gidi gan àṣìṣe ìmọ̀ ńláńlá nílé báyìí yóò wá ní kọ́ máa hàn sí ìyànjú ẹni pé èèyàn ti kórìíra àwọn èèyàn kan tẹ́lẹ̀ àbí èèyàn ti ní kínníkínní wọn nú èèyàn wá wò pé ọ̀pọ̀ tí níbi láti sọ̀rọ̀ sí wọn lélẹ̀ irú yẹn irú àwọn nǹkan yẹn ló máa mú yàn sí irú àwọn àṣìṣe yẹn bí ẹni pé àáfàá ti ní àwọn àṣàlàfí yìí nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ bú wọn tó fẹ́ yẹ̀yẹ́ wọn tó fẹ́ jẹ́ káwọn èèyàn fojú ẹ̀ jámọ̀ kankan kojú àyè ní nǹkan kan lórí káfẹ́ jẹ́ ká fi wò wọ́n torí ẹ̀ náà ti ṣe bá ṣe náà wàyí ńlá nǹkan tẹ́ ẹ̀ fi ń bú àwọn èèyàn yìí òun ṣe nǹkan tẹ́ ẹ̀ fi ń bú èèyàn ṣẹ̀ríà nǹkan tí òkè ṣe wájú tí òkè ṣe mustahabu tí yẹ pé mas'alatun taduru bayna jawazi wa adamiha láàrin àwọn olùmọ̀ tó yẹ pé láàrin ìjọ́tọ̀ àbí òtọ́ ló ti ń rọ kiri láàrin àwọn olùmọ̀ òun lè fi ń bú yẹn ara gúnlé léyìí kò kí ń ṣe ikú gidi nítorí àwọn ń fa ọlọ́ọ̀bà lọ́sùn fáwọn àtàrà ti wọ́n wa lórí irú àwọn nǹkan yẹn ní Al-Qur'an Allah subhanahu wa ta'ala sọ pé wala yajrimannakum shana'anu qawmin 'ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ọlọ́wọ́ bá ní ẹ má jẹ́ kí ìbínú àwọn èèyàn kan tí ń bẹ̀lẹ́ mi yín ìkórira wọn ìbá wọn ṣọ̀tá àìfẹ́ rí ni wọn látàn ẹ má jẹ́ kó gbé yín láti má ṣe déédéé láti má ṣe dọ́gbandọ́gba nígbà tí a bá fẹ́ jẹ́rìí wọn lórí a fẹ́ sọ̀rọ̀ nípa wọn ìyà ìdílù ọlọ́run ní ẹ ṣe déédéé huwa aqrabu littaqwa ìṣe déédéé yẹn òun ló súnmọ́ jùlọ sí payọ Ọlọ́run Allah subhanahu wa ta'ala fún nǹkan tẹ̀mí orí tó ṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ yìí ni wà ìlà gbogbo tí olùmọ̀ yìí tó lù bá ní sọ̀rọ̀ yìí fi ń ṣe èébú fáwọn àtàlàfẹ́ yìí kò kí ń ṣe Quran competition náà parí lẹ́kọ̀ọ́ yìí o wọ́n ti gbogbo ẹ̀yin sàlàfíyà o wọ́n ti gbogbo àwọn sàlàfíyà o wọ́n ti gbogbo ẹ̀yin sàlàfíyà o àrí sàlàfí kankan bẹ́ẹ̀ o wọn àákùrà ní o àbẹ́bú o so eléyìí náà ó ti clear náà nínú nǹkan tí mo tún mẹ́jẹ́ kó clear nínú ọ̀rọ̀ yìí òun ni wípé ǹjẹ́ àìlọ síbi al-musabaqatul Qur'aniyya òun lè rí wípé àwọn as-salafiyyin ha Qur'an eléyìí náà bàbá ńlá àṣìṣe ni torí pé nǹkan tá a fà fi sẹ̀rí níbi ìbánisọ̀rọ̀ yìí ni pé wọn tọ́bi tọ̀rí lórí pé wọn ha Qur'an kò ní pé wọn lọ sí al-musabaqatu al-Qur'aniyya àrí sálábì kankan mẹ́rin wọn ha Qur'ani o sọ wọ́n fi àyè lọ sí al-musabaqatu al-Qur'aniyya wọ́n fi tẹ̀rí lórí pàwọn sàlàfì yóò wọn ha Qur'an à ilé ìbáyìí àṣìṣe ìmọ̀ ni o àṣìṣe tí ò yẹ kárí lọ́dọ̀ ọ̀run wọn ni ṣé nǹkan tẹ́ ń sọ fún mi ní sinmi pé lẹ́yìn àwọn táwa tv al-musabaqatu al-Qur'aniyya yẹn kò sẹ́ni tó ha Qur'an nǹkan yìí náà ò ní sọ bẹ́ẹ̀ so nígbà tẹ́ ẹ̀ wá ní sọ bẹ́ẹ̀ kí lórí tẹ́ wá sí yẹn ṣe rí lórí lórí báwọn àtàlàfẹ́ yìí náà hapun àti tó kàn án tó musabaqatu Qur'an ṣé ìkàdé ń sọ fún mi ni pé ẹnu àwọn tán wá sí musabaqatu Qur'an yẹn àwọn nìkan náà mọ Qur'an nìkan Nàìjíríà so ẹni tí o bá ti lè wá sí musabaqatu Qur'an yẹn kọ̀ mọ́ Qur'an nìkan kò sì há Qur'an yẹn ẹ̀yin ló lè sọ bẹ́ẹ̀ tí wàá ló dé tẹ́sí ìṣẹ̀ṣẹ̀ yìí so eléyìí báyìí àṣìṣe ni o àyíwá tí musabaqatul Qur'an táwọn salafiyyu náà wá kò túmọ̀ sí pé wọ́n ha Qur'an kò ì túmọ̀ sí pé wọ́n ma Qur'an ká kò ì túmọ̀ sí pé wọ́n mójútó al-Qur'an al-Karim àṣìṣe ni náà màá wá sọ kankan fún yín dé fi máa ń kórajó níbi al-musabaqatul Qur'aniyya náà eléyìí sì nǹkan tá à ń páyà lórí àwọn tó ń ṣe al-musabaqatul Qur'aniyya gani nítorí wípé ó kéré nínú wọn ẹni tí àdánwò tí mo fẹ́ kà nínú hadith yìí ẹni tí ò ṣẹlẹ̀ sí. Ànábì sallallahu alaihi wasallam sọ nínú hadith tí Abu Hurairah radiyallahu anhu tó gbà wá hadithu yìí alimam abu dawud wọn gbà wá nínú sunan wọn alimam ibn majah àwọn náà gbà wá nínú sunan wọn bẹ́ẹ̀ náà ni ibn abi àwọn náà gbà wá àti ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pọ̀ rẹpẹtẹ kí ni hadithu náà anabi sallallahu alaihi wasallam sọ pé man ta'allama ilman mimma yubtagha bihi wajhu Allahi azza wa jal la yata'allamuhu illa yusiba bihi 'aradan min ad-dunya lam yajid 'arafa al-jannati yawm al-qiyamah anabi ní gbogbo ẹni yòówù tó bá kọ́ ìmọ̀ kan nínú àwọn ọmọ tí a máa fi ń wá àánú ọlọ́run ọba ìmọ̀ tó bá kọ́ ìmọ̀ kan nínú àwọn ọmọ ẹ̀sìn tó jẹ́ pé òun náà ni màtá fi ń wà ní ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àwa wádìí kí ló dé tó fi kọ kí là ní ẹ̀rẹ́ tó fi kọ la yata'allamuhu illa liyusiba bihi 'arada min al-hayati ad-dunya àwa rí wípé kọ̀ọ̀kọ́ ìmọ̀ yẹn tí kì í bá ti pé nítorí pé fi kọ́ wáyé jọ ọ̀fẹ́ jẹ mọ́tò ọ̀fẹ́ jẹ mílíọ̀nù ọ̀fẹ́ jẹ lé ọ̀fẹ́ jẹ deep ọ̀fẹ́ jẹ lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí ẹ̀ ló fi ń lọ hàn Quran àkàlẹ́ ìsọ̀lá ọ̀sọ̀lá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá fi kọ́ fẹ́ kí àwọn èèyàn wọ́n fẹ́ tíjú àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ káwọn èèyàn máa fojú èèyàn ńláńlá wò torí pé tọ́lábùl jáà kí ẹ máa wá ipò kí ẹ máa wá iyì kí ẹ máa wá kíní láwùjọ náà kí ẹ máa wá orúkọ láwùjọ náà nínú àwọn nǹkan ayé tí èèyàn máa ń fi máa wà ní kọ́lọ́kọ́lá àkúrò bẹ́ẹ̀ àdébìnrin gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé àníyàn rẹ̀ tó fi ń kọ́ ìmọ̀ rí àníbi ní irú ẹni bẹ́ẹ̀ kò ní gbọ́ òórùn àlìjánná lọ́jọ́ gbọ́dọ̀ kẹyàmà kò ní gbọ́ òórùn àlìjánná. táyì sọlá ọ̀sán àbí sọ fún wa iye ibùsọ̀ tá a wà sáà àlìjánná tí wọ́n fi máa gbọ́ òórùn àlìjánná nínú hadithu mi àníbi sọlá ọ̀sán àbí kúrò ayé pé màfíọ́rọ̀ ti ṣáhà ìrìn àjò jíjí oṣù kan sí àlìjánná nìyẹn wà tí wọ́n fi ẹni yìí ò ní súnmọ́ rìgbìrìgbì àjẹ́nà arábìnrin lójú o eléyìí báyìí ni àwọn àsàràfì yìí náà máa ń gbìyànjú láti wòye sí mò ń sọ fún yín pẹ̀lú gbogbo ẹnu wípé èmi fẹ́ràn àwọn èèyàn tó encourage àwọn èèyàn láti lọ ha kọ́ra tó fi ń dá lójú ká sí ìrù lẹ̀ tó yẹ pé nǹkan tó fi ń pe tó fi ń ṣe àwọn èèyàn lóṣù kòkòrò ká máa ha kọ́ra ni pé ẹ̀yin náà wò ilé tí mo wà lórí ẹ̀ kọ́ra ni mo fi jẹ́ kọ́ra ni níbẹ̀ ṣe ń wòye mọ́tò mi sẹ́rí tó wà ń ta kùránì ni kódà rọ́ọ̀gì tẹ́wọ̀n nulé mi tẹ́wọ̀n nulé mi kùránì ni dífìrìsà yẹn kùránì ni kódà bẹ́ẹ̀dì yẹn tó ga ńláńlá yẹn kùránì ni kódà agbádá tí mo wọ̀ sọ́rùn kùránì ni kódà ìyàwó mi alákòókò ìyàwó mi ẹlẹ́ẹ̀kejì tó ń wọ̀nyí kùránì ni ẹni àmú tó kùránì yìí máa ń zọmọ nọkọ kí lẹ́yìn rò pẹ̀lú irú ọmọ tó jẹ́ pé a àbí a kéré irú ọmọ yẹn kílẹ̀ rẹ̀ pé yọ̀gá lóye mi so wàláhì àwọn nǹkan yìí àwọn nǹkan tó yẹ kọ́ yẹ ká fura sí ni èmi sọ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe al-musabaqatul Qur'aniyya èmi ò sọ pé àfojú sọ wọn lélẹ̀ ṣùgbọ́n kálukú náà kó wà tù sí àtọ́jú ẹ̀mí ara rẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe kìnnìyàn wà tí ń ṣe pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ ṣé kìíní yìí ṣé kìíní tó wà ní kékeré pé nítorí ẹ̀ ló ṣe múra sí alukur'an ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó lónìí ṣé ẹ́ bí wọn kódà wọn mọ iye alukur'an rárá wọn àti kí ń lo alukur'an wọn kì í tẹ̀lé wọn ká kur'an kọ wọn lè ń fa ọmọ wọn sílé kí o tà sí alukur'an kí ló dé nítorí nítorí pé wọ́n ti rí ọmọ ẹnìkan irú yìí àti àpẹ́lẹ́ ṣe fún níbi ah, national honour yìí àwọn fẹ́ ṣe nítorí tọ́lọ́ Allah subhanahu wa ta'ala so tẹ́ bá wá rí sálàfí tó ń kóra jú kò bí àwọn kìíní wọ̀nyí nítorí àwọn nǹkan kan tó mọ̀ nítorí kí nǹkan má bàa tálù ẹ̀mí rẹ̀ ó ti wá di pé nítorí pé kọ̀wá sí musabaqatul Qur'an ó ti wá di pé wọ́n á kóra nìyẹn àti pé ṣé àmọ́ ha Qur'an nítorí pé àwọn ti ṣe musabaqah ni ṣé bá àmọ́ ha Qur'an nítorí pé àwọn ti ṣe lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ni ṣe máa máa hàn nípa pé ó ti wá ìgbà wọn ló di pé ìhà Quran láti fi ṣe mùsábàkọ di òṣùwọ̀n tàbí mọ àwọn tí wọ́n há Quran tàkà Quran kan àwọn àtàlàfi yìí àwọn ni wọ́n pàtàkì Quran yìí torí pé àwọn fi Quran sí náà bá Allah subhanahu wa ta'ala wọ́n dẹ̀ ń gbégbé sí ayé wọn aqidatan wa manhaja ní àdìsọ́kàn wọn àti ìlànà tó fi máa sí náà bá Allah subhanahu wa ta'ala àti gbogbo ìbádà tí wọ́n pátápátá wọ́n ń gbé pẹ̀lú alukur'anu karim àti sunnah kí ló tó báyìí nínú ìka kur'anu kan ìka kur'anu kan tó ga jù nìyẹn kí ni àǹfààní tí ó wà lára ẹni tó ha kur'anu táàrí ìlapa kur'anu kankan lára rẹ̀ kí láǹfààní yẹn kódà kuran yẹn máa padà jẹ́ ìtako lọ́jọ́ gbọ́dọ̀ kẹyàmà ní kọ́nà Allah subhanahu wa ta'ala kọ́mọ̀ jẹ́ kuran jẹ́ ìtako lọ́jọ́ gbọ́dọ̀ kẹyàmà. torí pé alukur'an hujjatun laka aw alayk kuran yìí yóò jẹ́ ẹ̀rí fún ọ lọ́jọ́ gbọ́dọ̀ kẹyàmà àfi jẹ́ ìtako ni gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé òun kàn ó kàn ha alukoran àbó kàn máa alukoran lásán kọ tẹ́lẹ̀ kọ lápá lára rẹ̀ ṣé báyìí kù so koran ni sójà ló jẹ fún ọjọ́ gbéra kéyàmà ẹ wo bí tá à ń gbé ẹ wo gbà tó sùn wọ́n dà o ẹ wo bí tá à ń gbé àǹfààní sí ẹ wo bí tá à ń gbé pàtàkì sí ibi tí ò sí pàtàkì ń bẹ ṣé báyìí kù oore tó tóbi ni kí n ha alukoran bákan náà kéèyàn máa wá lù kọ́mọ tẹ̀lé kọ́mọ làpánù gbèsè ayé yẹn kọ́mọ bìtẹ̀ náà bá lọ subhanahu ta'ala ó ní paríparí orí. so àwọn àsàlàfí yìí àyèlọ sí musabaqatul Qur'an wọn túmọ̀ sí pé wọn hàn Qur'an àyèlọ sí musabaqatul Qur'an wọn túmọ̀ sí pé wọn pa Qur'an ilé àbí wọn alákàtú fa Qur'an wọn hàn Qur'an láti fi tẹ̀ náà bá lọ subhanahu ta'ala ni wọn lẹ́yìn sòyìn náà clear nínú àwọn kàtà ńlá ti wòye sí i náà bákan náà rí nínú nǹkan tó pàtàkì ta ńlá ti gbọ́yé òní wípé a al-musabaqatu al-Qur'aniyya àyè máa ń lọ sílé àwọn Salafiyun kò sọ wọ́n jẹ́ ní yẹpẹrẹ kò sì sọ wọ́n di pé wọ́n ní kàfún fún alukoran ṣe ibà yìí so kí a máa ká máa ṣàṣìṣe láwọn abala yìí náà lẹ́yìn táwọn èèyàn náà ti yé inú nǹkan tí a fà fi dámà àwọn àsàlàfì yìí ò ní pé wọ́n há koran wọ́n há koran ní wọ́n há koran ní inú nǹkan tá a fà fi bú wọn tá bú àwọn àsàlàfì yìí tá wọ́ wọn lẹ̀ tá pò wọn mẹ́rẹ̀ ni tá a wọn ni tá wọn ni ṣé àìhá Quran ṣé ó tó nǹkan tí ẹ̀ lè fi yẹ̀yẹ́ yẹn Allah ibada Allah kò tó nǹkan tí ẹ̀ lè fi yẹ̀yẹ́ yẹn torí kánrin àwọn sálàmù tí ò há Quran káàkiri sọ pé wọn há Quran tó tọ̀ mo kọ́kọ́ yanjú wípé àìwá tí mo sábà kọ́ tó Quran tẹ́ fi ṣẹ̀rí báwọn àsàlàfì yóò náà há Quran yìí wallahi kì í ṣẹ̀rí torí pé àìwá tí mo sábà kọ́ tó Quran wọn ò túmọ̀ sí pé wọn há Quran sùkáàkì wa sọ pé ìfẹ́ ọmọ ni sẹ́yìn yìí ni tanazulan ok àwọn àsàlàfi yìí nù alukur'an tòótọ́ káwọn tó gbọ́n alukur'an sẹ́yìn yẹn ti tó ìlú ṣé ọ̀ràn yẹn ni kéèyàn alukur'an sọ̀ràn yẹn ni kéèyàn alukur'an ẹ má sì mí gbọ́ yé eléyìí tó lọ́lájú tó lórí jù ni kéèyàn alukur'an kiri ṣùgbọ́n ìhà alukur'an kì í sọ̀ràn yẹn ní tó jọ̀ràn yẹn òní kéèyàn má alukur'an ká kí ni dẹ̀lí wàá ọ́

ká gbà wọ́n níyànjú ká fún wọn nímọ̀ràn pẹ̀lú alquran ká jẹ́ kó àwọn ẹ̀rí wá nínú alquran karim àti nínú sunna àti nínú sísí àwọn saraful umma ilé tí ó sọ pàtàkì ihà alquran fún àwọn èèyàn nítorí pé nínú síhà yẹn yá ayé ọmọ ìyá mi ẹ̀sàlàfì yìí à à ń kópa sẹ́yìn níbi ihà alquran kópa wà lálẹ́ alquran ẹ jẹ́ ká lọ gbìyànjú ká hà alquran ẹ̀ wá kó àwọn ìhàwá rẹpẹtẹ àwọn ọlá ń bẹ fún àwọn tó ń hà alquran ẹkọ́ àwọn ẹ̀rí wá lọ́dún kọ̀ọ̀kan àti nínú súnà tí lọ́dọ̀ àwọn sáráfù umma ẹkọ́ wọn wálé lórí ẹ̀hẹ́ ẹ̀ sì lọ sí hà fún wọn nìyẹn ṣé ibà yìí ọ̀nà yẹn ní ká máa alukọ̀ọ̀kan rí ká ẹ̀wò ó yàtọ̀ sí ká alukọ̀ọ̀kan rí ẹ̀wà ń bẹ́ẹ̀ wá lórí ìjọ àyàn ọ̀nà yẹn ní ká lọ kọ́ ẹ̀kọ́ nípa alukọ̀ọ̀kan ẹ̀dá kò ni ẹ̀kọ́ alukọ̀ọ̀kan náà kódà wọn ló kéré jù ní ẹ̀kọ́ alukọ̀ọ̀kan ẹ̀ máa dúró ẹ̀kọ́ tá a masdaru من مصادر at-tashri' ìyẹn gbọ́dọ̀ القرآن، أو al-Qur'an àwọn ìdájọ́ tó wà nílẹ̀ ìyẹn so àwọn yóò mọ wá lu khayrukum man وعلمه al-Qur'an wa 'allamahu wa 'allamahu wọ́n mọ̀ wá lò sí ẹni tí ó mọ alukur'an nìkan nìkan àbí tó lọ kẹ́kọ̀ọ́ kíka alukur'an nìkan man ta'allama alukur'an ẹ̀ mọ̀ tó ma ta'allama alukur'an tó kọ́ ẹ̀kọ́ alukur'an ṣé kìrọ́ ànìkan lẹ̀kọ́ sí àmọ́ńkọ́ nínú so àwọn nǹkan yìí àwọn nǹkan bí wọ́n pé ó kù díẹ̀ káàtó láwùjọ ni nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa nìyẹn ṣùgbọ́n ọ̀bà lọ́sùn fún àwọn akọ́ta wa a ti gbọ́ yìí làwọn nǹkan wọ̀nyí náà ibi tí mo ti lọ ni pé nínú nǹkan tá a fà fi ṣe àléébù àti ebú fáwọn àtàlàfẹ́ yìí ni pé wọn àkọ́ra àbó lẹ́rìí kankan o wọn lẹ́rìí kankan gbogbo wa náà ká lọ gbọ́ ni pé torí pé wọn lọ sí musabakọsí koran tó ń gbà kan ti lọ sí musabakọsí koran yẹn wọn ha koran yẹn ẹ koran kọmpitì náà parí lẹkọọ yìí o wọn ti gbogbo ẹ wọn ti gbogbo wa sàràfí yìí mo gbogbo àwọn sàràfí yà wọn ti gbogbo àwọn gbogbo ẹ sàràfí yà wọn ti gbogbo yìí o ààrẹ nìkan kan bẹ o ààrẹ sàràfí kan bẹ o wọn ha koran ni o sòkìn tá a fa bìtẹ̀lì yẹn ẹ dákun sọ̀rọ̀ náà wà lọ́ọ̀ yẹlẹ́ yòókè tẹ̀ wọn lẹ́rìí kankan lórí báwọn sàràfí yìí náà há koran now ìdí mo wá lọ lẹ́yìn mo tún wá sàlàyé náà ni pé àyíwá ha koran náà rí ìyẹn ò náà kò tó ìbú ìmọ̀ràn ló nídìí torí pé ẹ̀ hálùkùránì òkè ń sọ̀rọ̀ yẹn ha ṣe bá yìí so ìyẹn náà ti clear náà lẹ́yìn yẹn nínú nǹkan tá a fà wá fi nínú ọ̀rọ̀ ni pé àwọn àtàlàfẹ́ yóò nù wọn àmàjẹ́ bù lọ o wọn o náà tí má bàá fi gbàsíkò wa púpọ̀ lórí eléyìí náà ò ní wípé eléyìí tá a fà fi ti sọ́dọ̀ àwọn àsàlàfí yìí nìyí òun náà ń pè ní allegation òun náà ń pè ní wípé wọ́n fẹ̀sùn kàn wọ́n ẹni tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ kéèyàn bá fẹ̀sùn kàn yẹn a ò kí ń gbà bẹ́ẹ̀ o àtìgbà tó bá tó mú ẹ̀rí wá lórí ẹ̀sùn tó fi kàn yẹn yẹn àfáà ti fẹ̀sùn kàn àwọn àsàlàfí yìí nìsín gbogbo fídíò yẹn látòkè délẹ̀ wọ́n á mú ẹ̀rí kankan wá lórí pé àwọn àsàlàfì yìí nù èbú ni wọ́n mọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni wọ́n bóyá wọ́n padà bá mi mọ wá tó bá padà ń gbọ́ ilé yìí nítorí pé àwọn òlé tí gbà pé àwọn àsàlàfì yìí nù ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni wọ́n bẹ́ẹ̀ tí òyìn wọn pé wọn àmọ̀jì èbú lọ pé wọn àmọ̀ kùránì o wọn àá kùránì o bẹ́ẹ̀ wí ni ẹja rí wọn àá kùránì o àfi èbú o so wọn àá kùránì àfi èbú ni wọ́n mọ̀ àfi èbú ni wọ́n há èbú ni bẹ́lẹ̀kẹ́ now ẹ lẹ́rìí tó wọn àkùránì àti sàlàyé yẹn ẹ tó wá fún wa lẹ́rìí tó wọn àfẹ́gbù ni wọ́n mọ̀ káyì tó lè gbà á ẹ gbọ́dọ̀ fún wa lẹ́rìí torí pé ní nínú òfin ọlọ́run Allah subhanahu wa àti nílé ẹjọ́ èyí ò lè tí pé lágbájá fẹ̀sùn kan lágbájá lágbájá pé ẹnìkan báyìí àgbà tó bá tó mẹ́rin wá lórí nǹkan tó pe lè lásàfi ṣẹ̀dì tí tó wá bá nínú jẹ́jù ní pé ibi tí àfáà ti ń fi ẹ̀sùn kan àwọn àtàlàfì yóò ní pé wọ́n bú èbú àfáà gangan fúnra wọn wá ní wọ́n ń ṣe nǹkan táwọn tó ń fi ẹ̀sùn ẹ̀ka àwọn àtàlàfì yóò ní àfáà náà èbú làfáà náà ń so àwọn àtàlàfì yóò ní tẹnu àmọ́ ẹjẹ́ bú lọ ìjà ẹ̀ mẹ́rin wá pọ́ mọ́ ìbú bẹ́ẹ̀ ẹ ti mẹ́rin wá ń bẹ̀rẹ̀ ní tẹ̀lé alákọ̀ọ́kọ́ ni pé sàlàfí sàlàfí sàlàfí sàlàfí sàlàfí ṣé bá ti ń pẹ̀ra wọn nìyẹn tẹ̀ ń bú èbú yẹn pẹ̀lú ọ̀rọ̀ àtìsẹ́sí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n parí koran eh, competition náà parí lẹ́kọ̀ọ́ yìí o àrí sàlàfí fẹ̀kán bẹ́ẹ̀ o èbú ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n parí koran competition lẹ́kọ̀ọ́ àrí sàlàfí ń bẹ̀ wọ́n ti bú gbogbo àwa sàlàfí yà o wọ́n ti bú ẹ̀yin sàlàfí yà o ẹ̀rẹ́ ìdápadà o àti ìrètí ìdápadà o so èébú ẹlẹ́ẹ̀kejì yẹn pé wọn wá sí musabaqatul an èébú ẹlẹ́ẹ̀kejì ń tẹ́ jíjẹ yí àwọn àtàlàkì yìí ní ẹlẹ́ẹ̀kejì yẹn ẹlẹ́ẹ̀kẹta wọn á kóra ní o nǹkan ẹlẹ́ẹ̀kẹta tẹ́ fi bú wọn yẹn àyè á kóra yẹn fi ṣe èébú fún wọn ẹ ṣe àbùkù fún wọn ẹlẹ́ẹ̀kẹrin àfẹ́bú o àfẹ́bú o ẹ̀yìn ti sọ pé àwọn àtàlàkì yìí máa ń bú èébú gbogbo ilé tẹ́yìn ṣe yìí sẹ́yìn yìí wọn nù gbogbo ojúmọ́ ó ti sàlàyé wà wọ́nyẹn sinà sí ha tó ṣe ń gbà yẹn níyànjú aya Qur'an hadith anabi sallallahu alaihi wa sallam àtọ̀rọ̀ àwọn àti ọ̀rọ̀ àwọn sàlàfù umma anabi sinà sí ha fún yẹn ẹ sì pè sí dáadáa ẹ kọ́ bàjẹ́ fún ẹ sì fún lẹ́rìí ẹ sì gbà níyànjú dẹ́gbẹ́ iná sí ha nìyẹn àyè ọmọ ìyá ni sàlàfì yìí lò báyìí lọ́yẹ tó bá dìgbà míì káwa náà ká gbìyànjú ká kópa níbi irú àwọn nǹkan ojúṣe wa mùsùlùmí ni ìtẹ̀tẹ̀ ẹ wá gbìyànjú ẹ̀mílẹ̀ ìwà ìsàlàyé ẹ kó gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí ọ̀yẹ́ pé táwọn èèyàn bá gbọ́ masha Allah ara wọn dìde ara wọn bù má sọ láti láti ṣe nǹkan tí ẹ̀ ń pè wọ́n sí àkíyèsí lórí ẹ̀ so eléyìí tẹ́ ṣe wallahi èébù ni kẹfì náà sí à kò sí náà sí à kò lẹ́ẹ̀ ṣe mọ́tò kẹfì sànà zamon èébù náà ìbẹ̀rẹ̀ kan àwọn àtàràṣe yìí so ẹ̀yin rí i pé ìbú yẹn ti ń tọ́ dáa nínú àwọn àlébù nínú àwọn ìwà burúkú tí ti ń bẹ lára àwọn àsàlàfì yìí nà lébù bẹ̀tì ìtẹ̀yìn tẹ̀yìn pàkíyèsí àwọn àsàlàfì yìí nì títẹ̀ fi ń yẹ̀yẹ́ wọn tẹ̀ fi ń wọ wọn nílẹ̀ tẹ̀ fi ń wọ wọn lẹ́rẹ̀ tẹ̀ fi ń sọ wọn dẹni àbùkù láwùjọ nǹkan ilẹ̀ yìí náà ń ṣe fún wọn yẹn náà ìbú yẹn lẹ́yìn náà ń bú wọn náà hadithu kàkà ronú sí lórí nǹkan tí ó ṣẹlẹ̀ yìí pé yẹ̀yí àwọn èèyàn kan kó wá jẹ́ pé nǹkan òun náà òun náà fún wa máa ṣe síbí wà tí òde alaka èébú sí ó sì wá jẹ́ pé ní tẹ́ẹ̀ fi ń yẹ̀yẹ́ wọn tẹ́ẹ̀ fi ń wọ wọn lẹ̀ tẹ́ẹ̀ fi sọ wọ́n di ẹni tẹ́ẹ̀ fi sọ wọ́n di èèyàn yẹ̀yẹ́ láwùjọ nǹkan ẹ̀rẹ̀ náà wá ń ṣe fún wọn kò dáa ọ̀yẹ̀ ká kíyè sáwọn sí ní kó má jẹ́ sí pé ìkórìíra àwọn èèyàn kan ti wà lẹ́mìí لا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا يعدل هو أقرب للتقوى مثل يعلمك torí tí nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ ní irú àwọn nǹkan báyìí ló máa ń gbé àwọn nǹkan báyìí jáde ló dẹ̀ máa ń fún yàn lára pé irú àwọn nǹkan báyìí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà mo ní màá fún wa láyà méjì màá dẹ̀ fún wa ní hadith kan tí mo fẹ́ ká kíyèsí lórí ọ̀rọ̀ yìí. àyà alákọ̀ọ́kọ́ lélẹ́yìí tó wà nínú Suratu Hud àyà eighty eight nínú Suratu Hud ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó sọ nípa nabi Shu'aib alayhi wa ala nabiyyina afdalus الله wa atammu taslim ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ nípa rẹ̀ nígbà tí ó ń ṣe wá àti fáwọn ìjọ rẹ̀ tó ń dá àwọn ìjọ rẹ̀ lẹ́kọ̀ọ́ tó ń jíṣẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa fáwọn ìjọ rẹ̀ ó ní wa ma uridu an ukhalifakum ila ma alhaakum anhu in uridu illa al-islaha mastata'tu wa ma tawfiqi illa billah alayhi tawakkaltu wa ilayhi unib anabi shuaibu sọ fáwọn ọjọ́ rẹ̀ pé mi gbálérò láti máa yapa yín lórí nǹkan tí mò ń kọ̀ fún yín dékẹ́ má ṣe mi gbálérò láyé ẹ ti lè bá nínú òṣèṣì mi ẹ ti lè bá lọ́dọ̀ mi kọjá pé màá máa kọ ìbàjẹ́ kan fún yín èmi ọmọ wa yapa yín lórí tí mo ní kẹ́ má ṣe níbàjẹ́ èmi ọmọ wa ṣe màá ní kẹ́ ẹ má ṣẹbọ èmi ọmọ wa ṣẹbọ màá ní kẹ́ ẹ má mutí èmi ọmọ mutí màá ní kẹ́ ẹ má dín òṣùwọ̀n kù èmi ọmọ dín kù màá ní kẹ́ ẹ má jalè èmi ọmọ jalè màá ní kẹ́ ẹ má ṣe zìnà èmi ọmọ ṣe màá ní kẹ́ ẹ má búyàn èmi ọmọ búyàn. láyé má uridu an ukhalifakum ila ma alhaakum ẹ̀ àwọn tí ọlọ́run bá lọ́sùn fún àtàrà fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára wọn nìyẹn àwọn tọ́lọ́ bá lọ́sùn fún àtàrà fẹ́ kí àjọ nìyẹn kò dáa kéèyàn máa kọ̀ bàjẹ́ fáwọn èèyàn kan kéèyàn máa sọ fáwọn èèyàn pé nǹkan kan ò dáa sì máa ṣe nǹkan ò kéèyàn máa fi nǹkan kan yẹ̀yí àwọn èèyàn kan káyàn máa rẹ̀ mú wá kó wà lára wọn kó wá jẹ́ pàrà àyẹ̀ kan nìkan ó ti máa dáhùn nǹkan yóò dáa má orídu an ukhalifakum ila ma anhakum in orídu illa al-islaha kò sí tí mo gbà lérò ju pé mo fẹ́ ṣàtúnṣe lọ mastata'tu bí n bá ti lágbára bọ́lá ọba àdìkẹ́ bá ti fún mi lágbára tó mo ti fẹ́ ṣàtúnṣe tó màá tún yé ṣe màá tún ra léṣe. wà á má tawfiqi illa billah ní tí mo wá gbà lérò tí mo fẹ́ ṣe níṣẹ́ yìí mi ì lè rí ṣe àyàfi pẹ̀lú ìkọlọ́wọ́ ọlọ́run bá lọ subhanahu wa ta'ala alayhi tawakkaltu ọlọ́run bá ní mo gbára lé wa ilayhi unibu ọlọ́run bá lọ subhanahu wa ta'ala yìí ọ̀dọ̀ rẹ̀ ń sẹ́rí padà sí. náà àyà alákọ̀ọ́kọ́ nìyẹn aya ẹlẹ́kejì ní máa tún fi ṣe wá sí fún wa tí máa dẹ̀ fi gbà wá ní mọ́ràn òun náà ní aya tó wà nínú sọ́rọ́tù al-Baqara aya forty four nínú sọ́rọ́tù al kí lọ́wọ́ bá lọ subhanahu wa ta'ala sọ́nù aya yẹn ọlọ́wọ́ bá ń sọ ọlọ́wọ́ bá ní atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al afala ta'qilun ọlọ́wọ́ bá ń bá wọn ọmọ Ísírẹ́lì wí atamuruna an-nasa bil-birri à ẹ máa ń pa àwọn èèyàn láti dáadáa bíi wàtàǹsáwọ́nà àfúsàkù ẹ̀yọ́ wàá gbàgbé ní ara yín lórí tẹ́ǹgbé àwọn yẹn sí ẹ máa pa àwọn yẹn sí dáadáa ẹ máa pa wọn láti dáadáa ẹ̀yọ́ wàá gbàgbé ara yín dáadáa tẹ́ ń pa àwọn yẹn sí ìwọ̀n yẹn wàá léṣe ẹ máa kọ̀ bàjẹ́ fáwọn yẹn èyí ó ti gbàgbé ní ara yín ìbàjẹ́ tẹ́ ń kọ̀ fáwọn yẹn yọ́ máa wá ṣe eléyìí ò dà wàtàǹsáwọ́nà àfúsàkù wà á ń tún tẹ̀sílúnà ẹ̀fí ń pe àwọn èèyàn ẹ̀fí ń pa àwọn èèyàn láti dáadáa ẹ̀fí ń kọ̀ bàjẹ́ ara yín níta ní káwọn èèyàn se ṣe níwà bàjẹ́ èèyàn máa wá ṣe níta ní káwọn èèyàn ṣe ní dáadáa èèyàn wá ní ṣe. afàlà tààkìlú ọlọ́run ní ṣe ẹ ronú sí nǹkan yìí ẹ wòye sí ni pé nǹkan tí ò dá lélẹ̀ bá ń parí láti dáadáa ara yẹn láti gbọ́dọ̀ gbọ́dọ̀ yí dáadáa yẹn ẹni tí bá ń bàjẹ́ fún ni òun jìnà sí bàjẹ́ yẹn náà kò ní pé nǹkan yẹn lóòtún wà wà lára tèèyàn lẹ́yìn náà wọn àmọ́ ṣe ṣe é báyìí sìn so kọ́nà ọ̀la kó sànù wa náà ẹ̀já ronú sáyà yìí náà hadith tí mo ní máa fi kùn mo fẹ́ ká ronú sí tó ní ṣe pẹ̀lú owó nǹkan yìí kéèyàn máa kọ̀bàjẹ́ kan fáwọn èèyàn kan kó wá jẹ́ pé ìbàjẹ́ òun náà ti ń bẹ lára yẹn kódà ibi tí èèyàn ti ń kọ̀bàjẹ́ yẹn fáwọn èèyàn náà ni wà bàjẹ́ òun náà ti tún ti ń ṣe ilé báyìí ó ó kù díẹ̀ káàtó ẹ̀ káwò lè sí hadith mọ́lẹ́kà fún wa alimam abu alimam ahmad rahimahullah ta'ala wọ́n gbé jáde nínú musnad wọn bẹ́ẹ̀ ni alimam bukhari náà àwọn náà gba irú ẹ̀ wa àti alimam muslim àwọn náà gba wa hadith yìí wọ́n gba alátọ̀dọ̀ afáwa táǹpẹ́ ní suleiman bin mihran al-a'mash látọ̀dọ̀ rẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti gba hadith yẹn wá eléyìí tó ń gbà wá látọ̀dọ̀ Abu Wa'il ìṣẹ̀lẹ̀ yìí wá tẹ̀lẹ̀ láàrin Abu Wa'il àti Usama so nígbà lásìkò khilafa Uthman nìkan yẹn ṣẹlẹ̀ so ẹnu bí tí mo wá fẹ́ lò nínú hadith yẹn torí hadith tọ́ra kò díẹ̀ nù so ẹnu bí tó wá jẹ́ mahalu shahid tó jẹ́ àyè ibi tí mo fẹ́ fi sẹ̀rí nínú hadith yẹn òun náà ni ọwọ́ ìsàlẹ̀ kí ni nǹkan náà ọ̀tá àtàfẹ́lọ́wí Usama òun ni ó sọ fún òun gbọ́ tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé yuja'u bir-rajuli yawma al-qiyamati fayulqa fin-nar Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n mú ọkùnrin kan wá lọ́jọ́ gbèrè al-qiyama wọ́n wá jù sínú náà fatandaliqu bihi aqtabuhu tó bá ti wá jù sínú náà ti ń jóná nù náà ìfun yóò jáde yóò jóná lórí pé ìfun jáde فيدور بها في النار كما يدور الحمار برحاه yóò mọ wá wọ ìfun yìí káàkiri nínú ná ìfun tó fi jáde yóò mọ wá wọ káàkiri yóò mọ wọ nínú ná gẹ́gẹ́ bí ràkúnmíjẹ máa ń pààrà ẹnu nígbà tí ó bá ń jẹnu bí ràkúnmíjẹ máa ń pààrà ọlọ ẹnu rẹ̀ nígbà tó bá ni ó sì máa bí ó sì máa rọ kiri kánú náà tí ó máa wọ ìfun fàyòpínfò bí i ahàlù náà anábì ní fàyòpínfò bí i ahàlù náà àwọn màláìkà tí ń sọ́nà wọ́n wà lọ mú gbogbo àwọn ara náà wọ́n wà fi wọn ọ̀rọ̀ kiri káàrẹ̀ wọ́n yí gbogbo yẹn ẹ̀pàgbò yí ọkùnrin aláburú ìka ẹ ìyà tí ń jẹ nínú náà kí lọ́wọ́ àti tó bẹ́ẹ̀ ti fi ń jẹ́yà á láìpẹ́ tó fi ń jẹ́ àdégbé ọkọ̀ wọ náà ìfun rẹ̀ wá jáde nínú ná ó wá ń wọ́ ìfun yẹn ó wá ń wọ́ yí káàkiri ó wá ń wọ́ nínú ná pẹ̀lú ìjà tó ní agbára wọ́n wá mú gbogbo àwọn ọmọ náà wọ́n ní ọ̀yá ẹ ṣe pọ̀ wá fún ẹ̀rọ kíkà rẹ̀ máa wòran àwọn náà wà nínú wọn ń jìyà lọ́wọ́ àwọn tó wá rí pé áà ìyà tí ń jẹ ni tó lágbára ju tàwọn lọ́fà yọkọ olóòrùn wọn máa sọ ألم تكن تأمرنا بالمعروف في ألم تكن تأمرنا بالمعروف وتنهانا عن المنكر ah ṣé kìí ṣe nígbà tá wà nílé ayé ọmọ ń pa wá láti dáadáa ni ṣé kìí ṣe nígbà tá wà nílé ayé ọmọ ń kọ ìbàjẹ́ fún wa ni àwọn dáadáa tó ń pa wá láti nílé ayé yẹn láwọ́ ṣe táfi táfi wọ́n náà àwọn àbàjẹ́ tó ń kọ̀ fún wa nílé ayé yẹn láwọ́ ń ṣe táfi padà dèrò náà kí wá ló ṣe tó yẹ pé ìwọ́n ń pa wá láti dáadáa ìwọ́n ń kọ̀ bàjẹ́ fún wa kọ̀ ká bá wọn níbi kúntù amúrukùn bí màrú fi wà láàdì tó tó ń gbàgbà wà ní ayé mo máa ń pa yín láti dáadáa ṣùgbọ́n èmi ò kí ń o nǹkan kan náà ni wá níbi àìṣe dáadáa èmi kan ń pa yín láti dáadáa ni ẹrù pé mo ń ṣe ni mi ń ṣe wà á nà kún mo sì máa ń kọ̀ bàjẹ́ fún yín gbàgbà wà ní ayé tó tọ́ ṣùgbọ́n yàtọ̀ tí ń bẹ ni àti ni pé mo kàn ń kọ̀ bàjẹ́ ni ibi tí mo ti yàtọ̀ ni pé mo ń kọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ti ń ṣe ìbàjẹ́ òun lèmi náà ń ṣe àjọ ń ṣe ni so àyè ti dáadáa yín tó mú yín wọ náà òun ló mímì náà wọná torí mi náà ṣe mo kàn ń pè yín sáàkì mo kàn ń pè yín mo kàn ń fayín lágẹ̀rẹ̀ dára mo kàn ń fayín lágẹ̀rẹ̀ mi àìjìnà sí ìbàjẹ́ yín tó mú ìwọ náà ló mímì náà wọná torí pé mo kàn ń kọ́ bàjẹ́ fún yín ni bẹ́ẹ̀ ti jìnà sí tẹ́ǹsì òlì mi náà ṣe so jẹ́ ká kí táwọn sí ni so mo kàn sí ṣe náà fi hà fún wa ni kọ́mọ̀jẹ́ sí wípé a máa fi nǹkan kan bú àwọn èèyàn kan a máa fi nǹkan kan ka àwọn èèyàn kan lálébù nǹkan ó sì jẹ́ pé ara wa nǹkan ń wà nǹkan ó ti ń dáhùn kò gbọ́dọ̀ jẹ́ sí pé ibi tá a ti ń pe àwọn àsàlàfì yìí lẹ́lẹ́kẹ̀ ìbú àwa gan máa bú yàn bẹ́ẹ̀ mo lè ti kó àwọn ẹ̀rí bíi mẹ́rin wá lórí ìbú tó ń jáde sísà àwọn àsàlàfì yìí nínú ìbánisọ̀rọ̀ yìí mo bí ọlọ́ọ̀bá Allah subhanahu ta'ala àsìkò méjì lọ́gán ní ilẹ̀ gbèrú kí ó jágùn tó báyìí ṣùgbọ́n nítorí pé mo ni tó sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti dá wàhálà rẹ̀ láwùjọ ga tí mo sí àwọn abala sí kejì lórí ọ̀rọ̀ yìí